bọ̀ yìí kọ́lọ́hún ó dàpọ̀ mọ́sálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wá o so kọ́lọ́hún sì wọ́n jẹ́ kórè àwa náà kọ̀ bá wí torí pé bí àwọn kan ṣe ń gbìyànjú káwọn yẹn mọ́ lọ sóko parun ẹ làwọn kan tún wọ́n náà ti tìyàn bọ́ nù kó parun èwo láwàá ṣe ń bẹ̀ nísìn wọ́n náà gbé lákàyè rẹ kalẹ̀ wòyí tó ṣe gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bá ti wọ́n lọ́wọ́ tọ̀dọ̀ àdẹ́sọ̀rọ̀ làṣọ̀là bó tún mọ̀ pọ́rọ̀ nìyẹn ọ̀rọ̀ míì tó bá ti yàtọ̀ sí yẹn wọ́n wulẹ̀ fi kẹ́wọ́ wọ́n fi kẹ́wọ́ o pé lágbájá ṣe báyìí ṣe bá àfáà ni tàmẹ̀dó ṣe báyìí ṣe bá àfáà ni tọba ti bí tí máa ní pé ẹ ìdílé òbúrú ọmọ kẹfìtì ọ̀rọ̀ ìdílé òbúrú lọ́wọ́n sàmì ẹnìkọ̀ọ̀kan wa ìdènà àwọn ọ̀nà tó lè gbéni sínú mímú orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala òun láwà lórí rẹ̀ eléyìí náà mọ̀ jẹ́ bí series two ní apá kejì ọ̀rọ̀ wa pẹ̀lú àánú ọlọ́run bí ọlọ́run bá ní kó gbà wá dé ìlàmú ọ̀rọ̀ náà dé torí pé àwọn ọ̀rọ̀ náà pọ̀ òun olùbánisọ̀rọ̀ wa wọn bá ní tẹ̀síwájú بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا أول ولا قوة إلا بالله ألا أم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن àwọn àtisíwájú wa ìtọ́jẹ́ ìwásọ ìdúpẹ́ ìwá ìṣe àfọmọ́fọ́kọ́ Allah subhanahu wa ta'ala ìbéèrè kún wọ́ àtàwọn míì tí ń bẹ́ẹ̀ náà mi wa ní ìsẹ́yìn fún allah subhanahu wa ta'ala ọlọmọsà gbàgbọ sípò ìjọsìn fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo olùgbọ́ wa olùdásí lówó báyìí òkọ mọ ọlọ́run kọ́ bá san gbogbo yín ní ẹ̀sìn dáadáa àtàwọn náà tẹ̀yìn náà gbígbọ́ àwọn tá à ń gbọ́ ọlọ́run kò sí lílo rẹ̀ nírọ̀rùn fún wa nítorí ọbẹ̀ sìn wa jẹ́ tí oníjàlù kìí àmọ́ wọ́n da àtẹ̀mí àtiwọ́ ọlọ́mọsà gbé wa jìnà sí i. a máa tẹ̀síwájú lórí àkórí ìbánisọ̀rọ̀ ìta gbẹ́tì lọ́jọ́ ìjẹ́jọ́ ìta pè ní zabdu dhara'i shirk òun náà ni ìdènà àwọn ojú ọ̀nà àbí òkùnfà tí mo jẹ́ kéèyàn ó jìn sọ́fìn ìmọ̀rògún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala tó jẹ́ pé ìmọ̀rògún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ kan tí ò láforíjì ni ọlọ́run gbogbo wa mọ̀jẹ̀ á jìn sọ́fìn ẹbọ lọ́nà tá a mọ̀ àbọ̀nà tá a mọ̀ bí tá a báyìí ti fara kóru ẹ̀ ọlọ́mọ́sá àṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àbárí ayé wa lórí islam a ti mẹ́nu bà fún wa kókó méjì nínú àwọn kókó ọ̀rọ̀ tó jẹ́ orí ọ̀rọ̀ tó kó sábẹ́ àwọn nǹkan yìí a ti mẹ́nu bà ìmọ̀ọ́sí jọ́sìn láwọn ààyè tí wọ́n ti ń jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tí wọ́n ti jọ́sìn fún rí mẹ́ẹ̀ a ti bà ìmọ̀ọ́sí ìrìn àjò lọ sáwọn ààyè kan pẹ̀lú àníyàn ìpele lọ síbẹ̀ ìmọ̀ ọmọ ní súnmọ́ ọlọ́run àbí ìmọ̀ bí abùkátà yàtọ̀ sí àwọn àyè mẹ́ta tí a rí ẹ̀rí rẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam níbàámu sí ju ètí Al-Qur'ani gbé wá fún wa. níbi tá a ti tẹ̀síwájú lẹ́nì òun náà ní ẹlẹ́ẹ̀kẹta ìta mọ̀ sí anahayu anis salati inda tulu'i shamsi wa inda ghurubiha mana'an litashabbuhi bil mushrikin. òun náà ní ìsinilọ́wọ́ kúrò níbi ìmọ̀ ṣe sọ̀láàtì èyí tá a mọ̀ ní irun ní àkókò ìgbà tí oòrùn tó yọ tóòrùn gbà bá fẹ́ yọ gangan àbí gbà tó yọ gangan gbàrà àti ìgbà tóòrùn bá ń wọ̀ ká fira wa jọ àwọn olùmọ̀rògùn pẹ̀lú Allah sáàsì ti mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ́dọ̀ Yorùbá náà wọ́n sọ pé ń gbà ìmọ̀ apá wọn a sì mọ̀ kó bá wọn. eléyìí túmọ̀ pé ẹni rí la gbọ́dọ̀ jọ ní rírí wa nírìn wa lọ́rọ̀ ẹnu wa níhùwàsí wa tó jẹ́ pé kò ní dọ́gba fún yàn kọ́mọ kí ojú òun lórí bẹ́ẹ̀ lọ́jọ́jú ẹni bú ọkàn òun dà á bùkátà sí pé kí ló dé tójú rẹ̀ ní òjòjú ẹni rí kọ́kàn rẹ̀ náà wá jẹ́ ọkàn rí kódà a rí nínú àwọn tọ́jú àwọn onímọ̀ wọ́n jẹ́ oyé wa pé ha orí wà o kódà tó bá jẹ́ pé kọ́ tiẹ̀ mọ́ sí bí ẹni rí gan ọlọ́run lè tara bẹ́ẹ̀ sàánú rẹ̀ ni wọ́n fi sọ fún wa pé fatashabahu in lam takunu mithlahum inna tashabuha birrijali falahum inna tashabuha birrijali falahum. wọ́n ẹ̀yin ní ẹ̀kọ́ sí wọn sẹ́mi ọ̀pẹ́ àwọn tó ń yá kọ́sí tó ń júwe fún wa àwọn ànẹ́bí ọlọ́run bó ẹ̀ jẹ́ kí bá sapá jù bẹ́ẹ̀ lọ àní dànẹ́bí ọlọ́run àlè dànẹ́bí ọlọ́run báyìí ká tó torí pé fún ọlọ́run lọ́sà àwọn lẹ́sà ṣùgbọ́n àwọn ẹni lọ́run pa wá láṣẹ pé kọ́ sí wọn kọ́dọ̀ ó pa nẹ́bí àwọn tá a ti tọ́sọ́ náà nínú àwọn tó rẹ fábì ó túmọ̀ pé ìdàkejì ni pé àwọn tó jẹ́ ní ibú sọ́fìn ẹ̀bọ fúnra Allah subhanahu wa ta'ala al ẹni tó dá wa àrọ́sì fún wa ẹni tá a a jábọ̀ ọ̀sẹ̀ wa fún tó ìsàn wa lẹ́sàn lérí ahọ́n anabi náà sallallahu alayhi wa sallam wá pé ọlọ́run fún ṣùgbọ́n láwọn àkókò méjì tá a mẹ́nuba ìgbà tí bá yọ tí ń àti ìgbà tó òrùn bá wọ̀ àsìkò tí ń wọ̀ gangan torí pé kí ni àwọn tó jí àwọn tí ń múru pípẹ́ Allah subhanahu wa ta'ala ká mọ́ bàá jọ wọn torí pé ọwọ́ náà àwọn hadith lóríṣiríṣi náà àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam lè tọ́lá láàfíà pé àwọn tó já wọn olùṣẹbọ sí Allah subhanahu wa ta'ala wọn a mọ wọn a sì máa forí balẹ̀ fún nígbà tí ń bá ń wọ̀ àkókò méjèèjì yìí àwa ìsìn wọ́n pé àwa ò gbọ́dọ̀ sísọ láti lásìkò yẹn tó ń tún bó ti jẹ́ pé sẹ́ẹ̀rin ni kámọ́ bá sí kíni kámọ́ bá jọ wọ́n kó sì mọ́ bá jọ pé àwọn tá à ń ṣe ni àwọn náà ń ṣe torí pé rúurẹ́ ti ṣáájú lọ́dọ̀ àwọn Yahudi nígbà tá Nabi sallallahu alaihi wasallam ti ń dojúkọ Baitul Maqdis ẹ̀fọn sọ pé tá à ń dojúkọ náà lòun náà ń dojúkọ ọlọ́nirọ́ ẹ̀ níjọ wọn. àbí bá tiẹ̀ níbi ààwẹ̀ gbígbà tá níbi sọ fún wa pé àníkẹ́ mọ́ bá àjọ wọn torí máa ń tashabbaha bi qawmin fa huwa minhum àníbi sọ fún wa pé tasaharu ẹ máa jẹ sàárì tọ́lá àlùbáríkà ń bẹ́ ń bí sàárì àti pé yahudi àti nasara àwọn èèyàn jẹ sàárì tí wọ́n bá gbáwẹ̀ tí wọ́n bá ti ń jẹun tán lálẹ́ náà báyìí wọ́n tó kù sí náà ni pé ẹ̀yin ntáwé wá fi yàtọ̀ sí ti àníbi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ bákan náà ni ìṣe sọlẹ́t alẹ́ àìlì يصلوا في نعالكم فإن اليهود والنصارى لا يعبدون أو لا يصلون في نعالهم مع أن صلاتهم وتجاكوا صلاتهم مع kìí ṣe bíi tiwa ṣùgbọ́n àwọn nípa òun sì jọ́sìn. àwárí nínú hadith tí imam muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn sahihu muslim hadith ọ̀kan pàtàkì nínú àwọn sọ̀hábì nínú àwọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam nígbà tẹ́niyẹn gba islam ó túmọ̀ pé àwa tá a ti tá à ń wọnú islam tọ́ra àwọn yẹn tó fẹ́ wù ọ́ ọlọ́run kọ́ bá a fẹsẹ̀ wọn rinlẹ̀ àwa tá à ń bẹ̀ǹbẹ̀ náà ọlọ́run fẹ̀mí wa rinlẹ̀ mọ́jì atẹ́gùn anù mọ́jì ọgbà wa dànù kó nù ọ̀la. njọ́ tẹ́ni ìgbà islam orúkọ ni hamri bun habasa asulami wọn lọ bá anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ pọ̀ lára àwọn sọ̀hábà pé ìwà anabi torí pẹ̀lú mi yẹn gba ìsìláàmù ní lẹ́yìn ó kọ tí wọ́n bá ọsà ayẹyẹ àwọn tó sì fún ọ ní ìsìláàmù náà wọn ọkọ ká mọ̀ fún àwọn èèyàn ní ìsìláàmù bíi pé ń gbá prelim kájí ọmọ pẹ́ sìn lọ́fẹ́ sí i. àwọn aláwọ̀ bíi anabi sallallahu alaihi wasallam pé ya nabiyallah mo kò òjíṣẹ́ ọlọ́run akhbirni amma allamakallahu wa ajhaluhu fún mi ní ròó kọ́ mi nípa nǹkan tọ́lọ́wọ́n bá fi mọ̀ ọ́ tèmi sì ya òpè tí mọ́ torí pé àwọn ti sọra wọn kalẹ̀ fún ànẹ́bì pé kò ní júwe nǹkankan fáwọn bí ọ̀jẹ̀ pé nǹkan tọ́lọ́wọ́n bá bá ní kó júwe fáwọn lẹ́sìn wọ́n ti sọ fáwọn onímọ̀ẹ́sìn bò míì káwọn ṣe bó ṣe wù àwọn. ńgbà ọ̀sọ̀ bẹ́ẹ̀ tán tún ní akhbirni ani salat ó gbé wá general tẹ́lẹ̀ pé níbi àwọn nǹkan tọ́lọ́wọ́n bá fi mọ̀ torí pé Ọlọ́run gẹ́ni promise ànẹ́bì sallallahu alaihi wasallam nínú tá a ṣe fún ọ àgbọ́yé alukura ní ẹni pé wa allamaka ma lam takun ta'lam wa kana fadlullahi alayka azim níbo mi ni ọtún ní nígbà tá níbi wa ibrahim sàdúrà pé rabbana rabbi ba'ath fihim rasulan min yatlu alayhim ayatik wa yu'allimuhum alkitaba wal hikma wa yuzakkihim kó sì tún mọ̀ kọ́ wa yu'allimuhum ma lam takunu ta'lamun àgbọ́yé yìí náà lẹ́nu yìí gbọ́ ọwọ́ àbí àníbi ọdún tó bá tún rí bẹ́ẹ̀ ọ̀dà fún mi ń ro báwo láti ṣe sọ̀lá ẹ̀ mélòó wa tá à ń gbọ́ wa lẹ́nu tàbí àrọ́ tún ń yá nìyẹn ló béèrè rí pàápàá báwo láti ṣe sọ̀lá ẹ̀ ẹlòmíì ò béèrè rí kò sì fàkókò lẹ̀ láti gbọ́ ìsì ti ń jẹ́ mùsùlùmí bọ̀ látọdún gbọ́ọ̀rọ̀ ọlá nẹ́bí sallallahu alaihi wasallam wọn sọ fún báyìí ọ̀pá nẹ́bí ìfojú ìbéèrè kan pàápàá jùlọ òpó àìkírun gbà tó òrùn bá yọ gbàrà àtìgbà tí máa ń wọ̀ gbàrà kámọ́bà àjọ àwọn ẹlẹ́bọ tí wọ́n ń forí balẹ̀ fún oòrùn àti ìgọdè tí àṣà ìtọ́ nílò gọdè wọn torí pé ìṣe bẹ́ẹ̀ ó lè tìyàn náà lọ nú ẹbọ. anabi sallallahu alaihi wasallam sọ pé salli salata subhi summa aksir ani salati hatta tatlu'u shams hatta tartafi'a. àdẹ́bí wa ní kírun àṣùbà a ṣe ń pè é kọ́ba àyè wa ńlẹ̀ Yorùbá kírun àṣùbà àṣùbà àyálò èdè kírun àṣùbà nígbà tó o bá kì í tán kò kóra dúró ó kóra dúró òní títí tí ó fi di ìgbà tí oòrùn bá jáde. nígbà tó oòrùn bá jáde yìí àníṣàlọ́ àṣọ́nà wa ní nígbà yẹn o.

torí pé bẹ́ẹ̀ táwọn tí ò tún gbàgbọ́ yìí náà pé ẹ̀yin náà gbọ́ láàrin ìhò méjì lá ń ta ní bùkátà sí kàṣẹ ni pé ó jù palẹ̀ torí pé èwo làǹdẹ́bì ti sọ fún wa rí tádí sẹ́ńtì lálàáfíà tí ò rí ó ní wa ìyìnà ìsìn yasjudu la al-kuffar torí pé táìmù ìgbà yẹn tí òòrùn jáde yẹn ìgbà yẹn làwọn ọ̀sẹ̀ bọ́ ń forí balẹ̀ fóòrùn torí pé òòrùn bẹ́ẹ̀ nù táwọn ń sìn tó jẹ́ pé lẹ́yìn náà pàápàá jùlọ ìran kọ̀ọ̀kan náà ló níbi tí wọ́n ti jì sọ́fin rẹ̀ ṣùgbọ́n ti yorùbá ọ̀sà yé wa ńgbà tá a jọmọ yorùbá àníbi sallallahu alaihi wasallam ní ìgbà yẹn làwọn tó ń bọ òrùn mọ́ forí balẹ̀ fóòrùn onísùnmà sọ́lì fàyínà sọ́láta màṣíhúdàtún màdúrọ̀tún àtà yẹtẹ̀kìlà zil nígbà tí òrùn yẹn bá ti wá jáde nígbà tó jáde gbàrà ọ̀rọ̀ àti sùúrù díẹ̀ kò ní pẹ́ lẹ́yìn rẹ̀ ọbẹ̀rẹ̀ sí máa ṣe sọ láti gbà náà àfáà ni ni wọ́n kò sọ láti ṣe rọ́ọ̀kì ni àbídò ha ni láti gbà yẹn ló ti ṣe kí ni ló ti bẹ̀rẹ̀. àníbi ni ọmọ akì lọ títí torí pé irun ohun tó jẹ́ pé àwọn mọ̀lẹ́kà àwọn witness rẹ̀ táwọn náà mọ̀ wà níbi wọ́n bá ti ń ṣe àwọn mọ̀lẹ́kà àwọn bẹ́ńbẹ̀ gẹ́gẹ́ bí ayé àti wánẹ̀ pé kọ́mọ ka alukur'an wa kur'an alfajr inna kur'an alfajr kana mas'uda sọláàtì ni wọ́n ní wọ́n rí fáàsì ń bẹ̀ àníbi wa ní ọmọ ọba lọ àyè sì gbà ọ láti wọn ṣe sọláàtì nígbà yẹn láti wọn pé nẹfìlà àdúrà ni àbí àwọn nàwáfìlì míì láwọn àsìkò yẹn ata yẹsẹkìlà zìlò bẹ rọmì títí tí ìbòòjì tí ó fi kóra dúró pẹ̀lú ọ̀ràn ọ̀fà torí pé yíyọ ọ̀tá alákọ̀ọ́kọ́ nígbà lọ́jà débi ọ̀ràn ọ̀fà lọ́tà kan bẹ̀rẹ̀ sí pẹran súná àsìkò tẹ́lẹ̀ wa ni pé títí tóun ó fi kan àtàrí àdébí tóun bá ti kàtàrí yẹn ó kóra àwọn onímọ̀ ni ìkàtàrí yẹn ń gbà mí láàrin ìṣẹ́jú márùn ìṣẹ́jú méje ọ̀pọ̀ jù mẹ́wàá tí ìtẹ́ sábà tó bẹ̀ ń gbà mí àdébí tó bá ti di pé òun kàtàrí yẹn mọ́ ti sọ láti mọ́ o òní fún maxir àni sọlá kóra mọ́ ti sọ láti gbà yẹn mọ́. lẹ́yìn wá gbà náà àdébí sallallahu alaihi torí pásìkò yẹn o fa iná iná izin tusjaru jahannam ìgbà yẹn nínú ẹja náà máa tún mọ́ gbéra sọ tí mọ́ gbóná rírì ló fi mú àdìsí mi tọ́ wá pé tí oòrùn bá mú hanhan ẹtùtù zuhori yín ọwọ́ ní fa iza akbala nígbà tí ibòjì bá yí padà tó oòrùn ṣe kíni tí ibòjì yẹ náà pé oòrùn ti yẹ tàrí tẹ́lẹ̀ ọ̀kẹ́ tàrí àbọ̀rọ̀ ìsọ̀lá ti ń gbà yẹn gbà tó òrùn bá ti wá yẹ̀ tàrí ànábì ní fasọ́lì kí òrùn gbà náà sí sọ́láàtì fa inda sọ́láàtì mash'udatun ma'dhuratun torí pé sọ́láàtì ṣíṣe àmàlẹ́kà àmọ́ bẹ́ńbẹ́ wọn mọ́ wítínẹ́sì rẹ̀ tó tún mọ́ sàdúrà fún yín ẹ mọ̀ wá kí lọ bẹ́ẹ̀ látàsíkò zuhur yẹn àtàtúzọ́lì al-asr títí tásìkò átìrì obì tó tún ọ̀fẹ́ látẹ̀yìn àyílà yásìrì anabi ni summa ksir ani sola kóra dúmọ̀ ìsọ̀láàtì mọ́ àtà tagruba shams títí tí òun ó fi ṣe kíni tí ó fi wọ̀ látẹ̀yìn alásàrì wọ́n sún wa lọ́ọ́ pé àmọ́ yẹn náfìlà torí pé kíni ń gbà yẹn náà o tóun ń lọ bẹ àti wọ̀nyẹn fa innaha taghrub bayna qarnay shaytani bó ṣe yọ jésù lọ gbé ìwo rẹ̀ báwọn onímọ̀ ìsàlàyé ni pé wọ́n ní nígbà náà tóun bá fẹ́ jáde ṣètọ́nà dàrẹ́sẹ̀ mi tí wọ́n gbà jáde ṣètọ́nà lọ gbé orí rẹ̀ síbẹ̀ tó tún kọ́ àwọn kẹ́ ń forí balẹ̀ fún oòrùn pẹ̀lú àníyàn pé tó bá ti ń forí balẹ̀ fún oòrùn yẹn wọ́n ń forí balẹ̀ fún òun náà torí pé ń wá àwọn tí ọmọ sìn wọ́n jẹ́ káwọn yẹn lónìí náà ń gbéra wọn kalẹ̀ káwọn yẹn lè mọ̀ sí jọ́sìn fún wọn. yọmọ àwọn òkè wọ́n ti ń forí balẹ̀ fún oòrùn yẹn ló jẹ́ pé ọgbà bí ìhó méjì òun ó túmọ̀ pé wọ́n ń forí balẹ̀ fún òun náà papọ̀ torí gbà yẹn náà àwọn kèfèrí àwọn kòfàrà àwọn alẹ́ nígbàgbọ́ wọn mọ̀ forí balẹ̀ fóònù sọ̀hábà yìí ó ní ohun tó tẹ̀síwájú ohun tó bá nẹ́bì pé wà nẹ́bì falùwùdú báwo la ṣe ṣàlùwàlá gbogbo ntọ́pọ̀lọpọ̀ òbèrè mọ́ pé ànẹ́bì kọ́ mi ń ta àlùwàlá ọláwo ní bẹ fún ṣùgbọ́n bí tá a fẹ́ lò ń bẹ̀ náà lè ta àkàrí wọ́n wá lè mọ owó kíá láàrin owó ṣe báwo àwọn àsọ fún ọ pé àwọn gbà nẹ́bì lẹ́nu a sì gbà pa nẹ́bì yẹn sọ ohun tí ọba ti yíyọ ọpọlọ rẹ ni ò tí ì gbé ìwà àforíbalẹ̀ fún tá a sọ yìí yàtọ̀ sí pé a ti mọ àwọn àkókò yìí èyí tí ọba sì yé wa ká tó súnmọ́ àwọn àfa láti di oyé wa torí pé àbùkátà sí ká béèrè àlámọ̀rí ẹ̀sìn wa wọn ni kí ni wọ́n forí balẹ̀ fún sí ayé alukoran ti wá tó ti di oyé wa pé àwọn èèyàn ń sin oòrùn tọ́lọ̀ ń sọ fún wa pé oòrùn tẹ́ẹ̀ ti ń sìn yìí kìí ṣe ohun tí ìjọsìn tọ́ sí òṣùpá tẹ̀ ń sìn yìí kì í ṣe ohun tíjọsìn tọ́ sí kò sí nǹkan kan nù tí mo dá tíjọsìn tọ́ sí lẹ́yìn èmi nìkan ló fi jẹ́ kó wánú sọ́tù Fussilat tọ́lọ́ ni wọ́n mi ayatihi laylu wan-nahar ọ̀sán àtòru òru àtọ̀sán nínú àmì wọn ọlọ́run ni wash-shamsu wal-qamar àti òòrùn àtòṣùpá ọ̀wá ni la tasjudu lish-shams ẹ má forí balẹ̀ fóòrùn wala ọlọ́run ọba tó dá wọn tọ́dọ̀rù ọ̀dà ọ̀sán ọ̀dà oòrùn ọ̀dà òṣùpá òun ni ẹ mọ forí balẹ̀ fún nǹkan tó ìyá òta àbòdùn tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn jọ́sìn fún tẹ́ pé ọlọ́run lẹ́fẹ́ jọ́sìn fún. ẹlòmíràn wá forí rẹ̀ kanlẹ̀ àti ọ̀pá àbọ̀dọ̀ ṣe sọ láti ń bẹ̀ lábẹ́ pé kámọ́bà àjìsọ́fìn tó lè sọ wá di ẹni tá a mọ̀rògún pẹ̀lú ẹni tọ́ wà Allah subhanahu wa ta'ala ẹlòmíràn wá ìsọ̀ láti lásìkò yẹn náà lóòótọ́ bó ṣe ń yóò sọ gbà wo lòun lè kí gbà wo lòun ò ní kí àwọn àsìkò tí wọ́n sin wa lọ́kẹ́ àmọ́ ṣe sọ láti ń gbà náà káàsì tètè yẹn jú ẹ̀ bóyá wọ́tọ̀ ọba rakata alfajr òòrí kí kẹtó kí sọlátù subh irú wọ mubashara tàbí sálámọ̀ tán tó ṣe tán o lè mú tí ẹ wá ọ yàtọ̀ sí ohun tá à ń sọ yìí torí pé àdìsí mi ń bẹ tọ̀sọ̀ pé ìyẹn lè kí tí wọ́n bá ti sálámọ̀ tán ọ̀rọ̀ àfarabalẹ̀ kí máa mọ̀ mọ́ rò pé àbí onírun tóun kí lẹ́yìn òun ọ̀wọ́lé òun tún kí o lè mú wá tí ò ní pẹ́ jù bákan náà àwọn sọ̀làwátì tó bá jẹ́ pé ó ní sábàbí bóyá bí pàwọn ọdún mọ́sálásí afẹ́ jókòó bóyá lẹ́yìn àlásàrì lẹ́yìn sọ̀látò àṣà afẹ́sì kẹ́kẹ́ nu mọ́sálásí táàfì wọbẹ̀ jókòó àníbi ti ní tàbá ti wọ mọ́sálásí kárí ipa àti náfìlà èyí tó sì dọ́gba náà àwọn onímọ̀ ni pé wọ́n kọ́dà kọ́ bọ́ sáwọn àsìkò tí wọ́n sún wa lọ́wọ́ yìí àwọn sọ̀láàtì eléyìí àwọn ní sábàbí tó gbé wọn wá ìgbà tó sí sábàbí tó gbé wọn wá tètè pọ̀ kẹfẹ́ ṣe mutlak ó lè ṣe eléyìí ò ní kó sínú eléyìí. náà àwọn láwùjọ wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ní ó ṣe lásìkò yẹn ṣùgbọ́n ń ṣe àwọn nǹkan míì tí sì mú pé forí balẹ̀ fóònù ṣé wọn náà mọ̀ ọ̀rọ̀ Yorùbá tọ́ba ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kàn ìfijọ́sìn fún àgbọ̀dọ̀ sọ láńgòjì tí ò clear ọ̀rọ̀ tá a gbọ́ yìí tàbí tẹ̀mọ́ pé ẹ̀hún mo gbà lérò ní ẹni ìṣẹ́ dénú ẹ̀mí mi ni lá sọ clear tí ò ní dá wàhálà lẹ̀ sínú àwọn yẹn náà ọpọlọ wọ́n tó jí láàárọ̀ tó ní àti wáyé ọjọ́ sọ pé ẹ̀mọ́ pòrùn lọ́jọ́ ìbárẹ́ àti wọ oòrùn ìbárẹ̀ kílẹ̀ fi yàtọ̀ torí kò ọ̀sẹ̀ ló ti ṣe àfọ̀mọ́ ló ti fẹ̀yìn fẹ́ni tó jiyàn fẹ́ni tó ní kọjọ́ ní ọ̀la tíṣà Allah subhanahu wa ta'ala nígbà tó ti jí lójú ọ̀nà pé alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhin nusur tọ́mọ́tì ẹ̀sùn jí lórúkọ fẹ́ẹ́ ti náfìlà ó ní ohun tó wí gbójú sókè lillahi mulku samawati wal ard wallahu ala kulli shay'in qadir ọkà ayà yẹn bá nẹ́bi sẹ́mi kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa kọ́ba jẹ́ pé àfẹnu àáfi dẹlẹ́bọ àbáfìrin ẹsẹ̀ àbáfi ṣe wa àbáfojú àfi dẹlẹ́bọ tí wọ́n sì mọ̀ pé lọ́dọ̀ ti wa tẹ́lẹ̀ gbogbo àwọn kẹtọ́ bá tiẹ̀ ti ní í ṣe lọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ní fẹ́ díẹ̀ díẹ̀ kù lára rẹ̀ bẹ́ẹ̀ bá ṣàgbóngbà míì náà tábàdàn tó bá wa tí ó fi yé wa àlè ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí àwa rí i pé tọ́ lọ́jú àti àárọ̀ àbáṣe àárọ̀ lẹ́ẹ̀pa tẹ̀tọ́ ẹ̀sìn gbọ́dọ̀ dáa pọ̀ a wá béèrè pé ṣé nutrienti tó wà lára èèpo tapá ọ̀tún àbí tòsí yẹn kì í ṣe bí igi kan ni ló fi mọ̀ pé yorùbá àti ìran a islam nationality wa islam ni ìran yóò téèyàn lè rí tó bá ti jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa ni. báyìí ká fura sọ́pọ̀lọpọ̀ nǹkan báyà wọn náà tó ló ń ṣètọ́jú ó yẹ yín sí ẹ̀yìn sí tẹ́lẹ́bọ̀ àwa wò náà fura sí ètò ìṣe yẹn náà torí pé wọ́n ẹbọ yẹn wọ́n ra fin ká tọ́ pamọ́ tó ní mọ̀ bá dàbí ti júwe fún wa pé ẹbọ pamọ́ gẹ́gẹ́ bí kòkòrò àwórèbe tí ń rìn lórí àpáta dúdú láàrin òru dúdú kírímkírím sọ látàrí báyìí ìwá sí wa lọ́wọ́ kámẹ́ sọ láti láwọn àsìkò méjèèjì àwọn onímọ̀ jẹ́ òye wà pé tá a bá wòye sí i dáadáa pàápàá jùlọ kẹ́nu àwọn afa wa sheikh islam ibn taymi àtàwọn afa míì náà gbogbo àwọn onímọ̀ àwọn ahimatul arba wọn láàárí pé àsìkò yẹn àwọn tó jẹ́ àwọn tí ń bọ oòrùn wọ́n forí balẹ̀ fóòrùn àwọn táwọn ìfẹ́ sọ láti kéde póòrùn la fẹ́ forí balẹ̀ fún a lérò ń gbà bẹ́ẹ̀ wọ́n lé léyìí ń túmọ̀ pé ohun tí ọba ti táàbà ti ṣe nínú ẹ̀sìn ń pè wá sákèésí pé tí ọ̀fẹ́ jọ tí wọ́n àgbọ̀dọ̀ sí kódà ká sọ pé àníyàn wá dáa tí wọn náà ti mọ̀ pé tẹ́ bá ti ń fa ọ̀rọ̀ mọ́ra yín lọ́wọ́ ẹ mọ̀ dọ̀bálẹ̀ ní ẹmọ kúlẹ̀ nù pé sáà wá ń sìn wọ́n ni sóòrùn ni wọ́n ń sìn láwọn àsìkò tí wọ́n náà mọ́ kírun wọ́n ní kọ́ gbọ́yé kúkulẹ̀ jìnà sí ohun tí ọba ti dá wàhálà lẹ̀ pé àfi sìn ìbá àfi ń pọn lé sọ́lọ́wọ̀n ọ̀lànà àpọ́nlé fúnlẹ̀ tẹ́lẹ̀ wọ́n lélẹ̀ tanbihu ni o tọ́jẹ́ pé yọ́ ọmọ dúwe pé ìṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala lélẹ́yìí àbí ẹ̀ṣẹ̀ lélẹ́yìí ní pẹ̀lú àníyàn wọn kí mùsùlùmí bọ́tẹ̀ jẹ́pọ̀ láyìn rẹ̀ mọ́ fi jọ wọn láwòrán ara pé ìwọ náà ń ṣe é ṣùgbọ́n inú tẹ̀mí tèmi kì í ṣe ohun táwọn láwọn ń ṣe lèmi ń ṣe ìbọ́ bí ṣe ń wólẹ̀ fún ni ìfi jọ́sìn fún àwa fèsò bùkátà sí kọ̀tì ẹ̀mọ́ wólẹ̀ gbọ́dà kọ́ ọmọ lánìyàn ẹ̀bẹ̀ wọ́n ń torí pé kíni raddan lè darí a láti fi tìnà fáwọn ohun tó lè mú ọ jì sínú ẹbọ wà asman lil madda àti láti fòpin sí pálapàla tó ti gbajúmọ̀ tó ti wọ́n pé à ilé lọ gbajúmọ̀ bá a ti mọ̀ sí inú àṣà tí ni tí èso burú inú àṣà yìí náà mọ̀ bá lọ ni ẹ fẹ́ bá kú bẹ̀. kúrètè fi ohun tó lọ́lá tẹ́ẹ̀ fi jẹ́ ni ọlá láàrin ara yín tẹ́ẹ̀mí yóò fi clear síra yín tí ẹni tó dá yín Allah subhanahu wa ta'ala tẹ́ẹ̀kì rí ìyọnu rẹ̀ tẹ́ẹ̀kì dẹni ìkẹ́kílẹ̀ tẹ̀síun tó fi jẹ́ pé ìtẹ́ rojọ́ sí láàmọ̀ pariwo sí láàmọ̀ dá wàhálà lẹ̀ sí láàrin wa káfí nǹkan ní kàfi rọ́pò rẹ̀ wọn kò kálukú lè sinmi. ọ̀kan lélẹ́yìí a rí i pé amọ̀fà àní sọ láti fóònù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó fẹ́ torí pé yóò tún wá dàbí pé òun fà wọn náà rinlẹ̀ lórí ohun tí wọ́n ṣe eléyìí níbà nípa àwọn àkókò tá a ní kírun tá a bọ̀rọ̀ sí ká súnmọ́ àwọn tọ́jú àwọn onímọ̀ láwùjọ wa torí gbogbo ẹ̀ náà kọ́ láyé lè gbà wá tá a sọ tán láàrin wákàtí kan tá a ní akí gbogbo àwọn tó ń kún wa lọ́nkọ́ bá sin ní ẹ̀sìn dáadáa. ẹlẹ́ẹ̀kejì nínú ìta mẹ́nubà lẹ́nì nínú orí ọ̀rọ̀ òun náà ni anahayu anisọ́láàtì ìlà sóòrọ̀ òun náà ni ìsín wa lọ́wọ́ pé ká mọ̀ mọ́ sọ láti lẹ́ni tí ń dojúkọ àwòrán àwòrán wa póríṣiríṣi ìpóríṣiríṣi rẹ̀ ó jẹ́ kí ìdájọ́ ọkọ̀ kí wọ́n bẹ lọ́tọ̀ọ̀tọ̀ nǹkan tó bá ti pẹ́ ká ẹ̀ka kọ̀ọ̀kan yóò ní ìdájọ́ rẹ̀ tí wọ́n náà mọ̀ pé ẹni tó gé atọ́tọ́ ọgi ọmọ tí ìdáràn bẹ́ẹ̀ ni tó kẹ̀ gé ìdí igi torí pé ẹni tó gé ìdí igi wọ́n fẹ́ ká pàdánù èso tí ń so lára gi bí yẹn bá gé atọ́tọ̀ kan lásán ó lè gé atọ́tọ̀ tó tiẹ̀ sèso èso ti bẹ̀yẹn nìkan là nírí atọ́tọ̀ yòókù òwúlò ṣùgbọ́n tó bá ti gé gbogbo òdi igi ó ti gé gbogbo atọ́tọ̀ ó sì súnmọ́ kí gini ọmọ òru padà wọ́n ìpín gbàtí nǹkan wá ti wá pẹ́ ká ìdájọ́ wọn jọ tọ̀ọ̀tọ̀ ìdájọ́ wọn jọ tọ́jú yọ tọ̀ọ̀tọ̀ táwìí nínú kíni nínú òfin allah subhanahu wa ta'ala ìta àmọ̀ sí òfin islam nínú al-Qur'an sunna hadith anabi sallallahu alayhi wa sallam àti ìfẹnukò àwọn mùsùlùmí àná tí wọ́n kọ́ islam lọ́dọ̀ anabi àtàwọn onímọ̀ tí wọ́n làmìlà kan nínú mímọ̀ ló fi jẹ́ pé wọ́n pín eléyìí pé àti ẹ̀fẹ́ sọ̀rọ̀ àwòrán eléyìí ò túmọ̀ pa àti bọ́ sínú tọ́pìkì pé ìdájọ́ wo làwòrán ní ṣùgbọ́n ohun tá a ní bùkátà láwọn ọ̀nà tẹ́ bọ́ fi ń gbókun láàrin àwùjọ wa ní ẹ̀ láti mẹ́nuba níwájú ọ̀rọ̀ lè padà wáyé lórí ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ wọ́n wá ní alákọ̀ọ́kọ́ nù rẹ̀ àwòrán òun ni zúrọ̀tún fi rúhìn kàmìlà òun náà ni àwòrán nǹkan ẹlẹ́mìí tó pé pérépéré ghayra maqtu àti ross tẹ́kùn wọn gé orí rẹ̀ kó mbẹ́ wọ́n ya èèyàn tó dúró báyìí orí rẹ̀ fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ وتكون منصوبة أمام al-musalli tó jẹ́ pé wọ́n gbé kọ́ lára báyọ̀ gírí àbí wọ́n gbé dúró wọ́n ṣe sáǹdì fún tí wọ́n náà mọ́ ti yàtọ̀ fọ́tò ìtẹ́ ilẹ̀ mọ́ gírí àbí ìtẹ́ ṣe sáǹdì fún tẹ́ gbé dúró àbí bí yóò tẹ́ lè gbé sí tọ́jà jẹ́ pé ẹ gbé dúró ní àdójúkọ ẹni àbí ń bẹ́nu ilé ibi tó ti fẹ́ ṣe sọ̀láàtì faljumuhur ala kàrọ́ àti sọ̀láàtì ilé ìhá àwọn tó já wọn àfà ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tá a sọ yìí tá a sọ pé àwọn àfà kì í pa àwọn kẹ́kẹ́ kóra wọn jọ láwọn tá à ń bẹ ládé ní kẹ́kẹ́ nìkan wọn náà ti ẹ̀gbó a sì bùkátà sí ká dára wa padà sáwọn tá a mọ́ sàkómọ́ra rẹ̀ páwọn là ń tẹ̀lé tọ̀pọ̀lọpọ̀ sì yapa wọn bí sáma ti gbìyànjú sílẹ̀ lẹ́nu méjì sí wọn níbi tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kò tọ́ akórira rẹ̀ kẹ́lìmà kàràhíyà ẹ̀pọ̀lọpọ̀ mi ní ọgbọ̀yé ńgbà mi wọ́n lè pe wọn ọ̀fẹ́ ni kìí ti pé àrọ́ọ̀mù ni àwọn amọ̀ sá fún ìlú kẹ́lìmà àrọ́ọ̀mù nígbà mi níbi tó bá yẹ kí ìṣe pé wọ́n rí nẹ́sù tó jẹ́ màǹtúùkù lórí rẹ̀ tó yẹ pé fáhàmù lọ́dọ̀ tiwọn tó jẹ́ máa fòwúmù rẹ̀ lọ́dọ̀ wọn ìwọ ni wọ́n wá wò pé láti ẹ̀ ti fi sáfúnkámọ́ ti là á mọ́ wọ́n lè lò ó pé makarohu ni kákọ́ di ilé imú torí pé a rí pé èèyàn kìí ò ní láyà kókó ń gbọ́ òṣùlù sẹ́kì yìí kọ́ wá pé ẹbọ gan makarohu ni torí pé ọlọ́run wà kárọ̀ àìlè ìkúmọ̀ kófòrò wọ́n lè fòṣó kọ́ lè ṣìyá ẹ̀nà òlà ìka ọmọ tó a rí pé ẹnìyàn àwọn tó bá fún un níwèé rí gan fẹ́ lè pé mú wíẹ̀ rí rẹ̀ wá aṣọ ọ̀gbọ́n kankan yìí tàbá wo wọ́dà káwọ́ mọ́sí àbí màlìkíyà tá a mọ́ pàkó mọ́ra pé ní West Africa ma maliki là ń tẹ̀lé là ń tẹ̀lé níbi fọ́tò nǹkan tọ́jẹ́ ẹlẹ́mìí èèyàn tí orí rẹ̀ ń bẹ́ ń bẹ̀ tọ́jú pé ọba sórí ń bẹ̀ kò sí kéèsì ni wọ́n fi bí ọ̀kẹ́ náà wà fáwọn àfihàn lè ya fọ́tò téèyàn ó dúró bẹ́yẹn ń ṣèyàwó à wọ́n ó lè yá ẹ̀wá ń fọ́tò torí rẹ̀ pé pé kọ́sà mọ́ ti ya oríṣi tí ọba ti ya oríṣi kò sí wàhálà sọ ibi tó ti fẹ́yìn náà nìyẹn so látàrí báyìí káwá wo inú mọ́tàbí má Malik tíra ìtọ́ gbajúmọ̀ gbogbo àwọn bàbá àgbàlagbà ńlẹ̀ ọlọ́mọba akẹ́yìn gbogbo iná ẹlẹ́ni ẹ sì ká bàbá tiẹ̀ tí ì jẹ́ pé bóyá akàmì àmọ̀kẹ́kà alimudawana tó lè kó bọ́rọ́ mudawana tọmọkùlọ́ba tíà àbí mawahibul jalil sẹ́rìwò mukhtasar alil nínú mọ́tàbí Malik ń táwọn sọ ni pé kọ́tọ́ kámọ́ kí n ládójú kọ fọ́tò àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n kókó òní jálè gbé gbogbo wọn sọ yẹnyẹn wa tọ́jú pé lọ́dọ̀ àwọn ànàfíyà ńkọ́ kódà àfàwà ibnu abidin tọmọ pè ní gbóná humam àwọn tẹ̀ jí ó yé wa pé nínú masabi ti ànàfíyà àwọn ní kàrọ́hà rẹ̀ kàrọ́hà tàhárìmì ni pé ìjẹ́wọ̀ ni wọ́n gbà lérò ẹ̀rù pé wọ́n sọ ṣáájú nìyẹn pé akórira rẹ̀ tó ń sọ pé ìwọ ni pé haramu ni níbo làwọn náà ti sọ eléyìí àtàwọn tíra àwọn tá a ti rí al jafawa sarhisi badai sonai àtàwọn tíra míì